bóyá náà ti bí mi tàbí kí n wà ní kékeré màjèṣín nígbà tán kọrin tí mo ṣe kọ tán yìí ó ti pẹ́ tí nàìjíríà ti ń bẹ lọ́rùn pé ìlú le àmọ́ ó má dàbí ẹni wípé àwọn ọmọ nàìjíríà lásọlé ayédògún ó tún ti ń bínú pé mò ń sọpọ́ọ̀tì ìjọba jẹ́ ìṣàlàyé fún ẹlẹ́kùnrẹ́rẹ́ náírà tuntun tí wọ́n ṣẹ̀ṣẹ̀ redesign látijọ́ táláyé ti dáláyé ní gbogbo orílẹ̀-èdè ti máa ń tún náírà redesign tó yẹ kó dé ọ̀dọ̀ àwa ará ìlú káró òun mú jẹun káró òun fi ṣòwò káró òun gbọ́tajé àwọn ènìyàn wa ẹ̀gbọ́n mi àbúrò mi bàbá ẹ̀yà ẹ̀ ọ̀nkù ẹ̀ tó ń ṣiṣẹ́ ní báǹkì wọ́n ń tà á fún àwọn tí ń ṣẹ́ owó wọ́n ń tà á fún àwọn olówó tó o bá débẹ̀ wọ́n á ní kò sí náírà lẹ̀ ẹ jọ̀ọ́ ṣé Buhari ló máa wá sí First Bank òun lá lọ sí Zenith Bank òun lá kúrò bẹ́ẹ̀ tá a gba Access Bank lọ òun náà lábùṣe gàdá tá lọ GT Bank tó bá tiẹ̀ wá lè ṣe yẹn ṣá wá sí ti Iléṣà á kúrò bẹ́ẹ̀ á lọ sí tẹ̀dẹ̀ tó bá kúrò bẹ́ẹ̀ á lọ sọ́yọ̀lé tó bá kúrò níbẹ̀ á lọ sí Katsina á wá padà sí Abia àwa ni ẹ̀yin náà wo epo subsidy ò tí kúrò lórí epo wọ́n ní eighty five ní federal government ti ní epo bá wọ petrol station kọ̀ọ̀kan ẹ jẹ́ gbàgbé nípa marketers àti distributors ẹ wo àwọn ilé epo wa ká tiẹ̀ wá sọ wípé wọ́n tiẹ̀ fẹ́ wá seize opportunity wípé àwọn distributors àti marketers wọ́n ń gbépo pamọ́ èmi rò wípé díẹ̀ tó nínú nǹkan ò ní nǹkan one ninety two hundred àmọ́ irọ́ o three hundred three fifty four hundred làwọn ilé epo wa petrol station filling station àdúgbò wa ni wọ́n ń tà wọ́n ní DSS àti sójà ti wà ní tòkó wọ́n ti wà ní tàbújá ṣé wà ní lòbù ṣọ́n ti lọ sí tìkìrì ṣọ́n ti lọ sí ti ìpirindó ẹjọ́ ní ti kurufí ní fílẹ̀jì tó wà ní Katsina àti ti Dandume ti Aba tuma umaya umaya mélòó ni ìjọba fẹ́ mójútó bẹ́ẹ̀ náà ni mo wà ní ṣọ́ọ̀bù lánàá làwọn kan bá dé wọ́n láwọn wá gba tax mo ní ṣe ti local government tax wọ́n ní bẹ́ẹ̀ ni mo ní èèlò ni without wọn ṣàlàyé wọn ti ẹ̀wọ́ pẹ̀lú ni mò ń pa kò sí òṣùwọ̀n tán fi gbélé wípé oye báyìí ló yẹ kí tax mi jẹ́ wọ́n ní ten thousand okay agreed mo fẹ́ san ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ pé ńgbà tán máa fún mi ní rìsíìtì kò bí ẹ lógo local government tí mo wà ni mo wá sọ fún wọn wípé rìsíìtì tèmi kọ́ lélẹ̀ rìsíìtì ti local government tí mo wà àti stamp àti síìlì ẹ̀ mo fẹ́ rí tàbí kẹ́ fún mi ní tẹ́là kẹ́ fún mi ní àkáǹtì ìjọba tí màá sanwó sí kí n lọ san ní báǹkì kí n wá sọ mí ìtì ẹ̀ lọ́dọ̀ yín kẹ́ ẹ fún mi ìgbà yẹn náà mà tó gbé rìsíìtì gangan jáde ẹ jọ̀ọ́ àwọn ìyálọ́jà tí ò kàwé àwọn bàbá oníṣẹ́ ọwọ́ tí ò kàwé tí wọn ò mọ̀ ìyàtọ̀ tí wọ́n ti sanwó sí àpò individual tí wọ́n lọ print rìsíìtì fúnra wọn láì mọ̀ nǹkan ìyẹn ò wọnú àpò ìjọba nígbà tó bá jẹ́ wípé ó yẹ kí twenty billion wọnú àpò ìjọba tí ìjọba bá ń rí five million ọjọ́ wo náà ṣe fẹ́ mú báwo ni wọ́n ṣe ní yáwó kan tó ṣe ohun tó yẹ kan ṣe sí ìlú ẹ wo tírèènì lọ́jọ́ sí ọ̀rọ̀ burúkú tó ń tẹ̀rín unfortunately bandit attack ló jẹ́ ká mọ̀ wípé ènìyàn bíi over three thousand ló wọnú plane èèyàn three hundred péré ni wọ́n já lẹ́gàrì sí ti fún ìbéèrè mi wá ni wípé tó bá tiẹ̀ wá dọ̀la Tinubu ló lè ṣe ọmọ olódòdẹ ló lè ṣe à ń campaign fún tó bá dọ̀la tí gbogbo wa bá dìbò tó bá débẹ̀ ǹjẹ́ èmi àti ìwọ ṣé à jẹ́ kí ìlú ìrojú ǹjẹ́ èmi àti ìwọ à jẹ́ kí ìlú ìráyè ẹ rántí nígbà ayé covid farmers uh, kí ló ń pè lóun tán ní kó máa fún yàn ṣe rántí wípé àwọn àgbẹ̀ gan ò rí gbà ọwọ́ àwọn ará ilé àwọn tó wà ní ìcháàjì ló bọ́ sí àwọn tí ò dókorí tí wọn ọ̀dọ́ náà korí ọwọ́ wọn ló bọ́ sí àwọn tí ò fi ṣiṣẹ́ tí wọ́n gbà á tí wọ́n fi sá kúrò ní ìlú tí wọ́n fi lọ ìlú òyìnbó ọwọ́ wọn ló bọ́ sí ṣe é rántí gbogbo ẹ̀tọ́ tó yẹ kó ti ọwọ́ ìjọba bọ́ sí ará ìlú àwọn èèyàn wa tó wà ní ìjáàjì ẹ̀ ló ń ló fi ń jẹ mọ́nulá tí wọ́n dọwọ́ bò tí wọ́n ṣe tó fi ń ṣe bámúbámú ni mo yó n ò mọ̀ pé bí ń pọ̀ ọmọ ẹnì kọ̀ọ̀kan bàbá mi àti ìyá mi gẹ́gẹ́ bí ọmọ nàìjíríà mo fẹ́ béèrè pẹ̀lú ìwà wa pẹ̀lú ìwà ìmọ̀tara ẹni nìkan pẹ̀lú ká máa ṣe ìbàjẹ́ ká máa sọ wípé ìjọba ni ìjọba ni pẹ̀lú bó o ṣe wà nílé láago mẹ́sàn-án àárọ̀ tó o dẹ̀ péré lóṣìṣẹ́ ìjọba tí àwọn tó o máa sign fáìlì wọn dẹ̀ ti wà ní ọ́fíìsì ẹ tó o dẹ̀ ṣì wà nílé tó o sọ wípé à ń ṣiṣẹ́ ọba làágùn tó o wà ní ṣọ́ọ̀bù ẹ ìwọ mẹ́díkù dọ́kítọ̀ wọ́n ti tò ẹ́ ní hospital láàárọ̀ yìí emergency ti dúró de hospital tiẹ̀ aládàáni ló wà láàárọ̀ yìí tó ti ń ṣe world round wọ́n ń pè ẹ́ báyìí hospital ìjọba tó ti ń gbowó olóńgbò gbogbo àǹfààní tó yẹ tí ìjọba fún wa ní hospital ìjọba tán ní kí àwọn ènìyàn máa jàǹfààní ẹ̀ òun ló wà nínú láàbù tiẹ̀ yìí o tó ń gbowó ribiribi lọ́wọ́ àwọn ènìyàn tó fi ń ṣe tẹ̀sì ní ìwà ìjọba lónìí ìwà àti àwọn lab technician ẹjọ́ pàdé àpòpọ̀ ẹ gbé kúrò ṣé ìwà wa yìí iṣẹ́ wa yìí kí Jésù Kristi sọ̀kalẹ̀ kó dé kó wá tukọ̀ orílẹ̀-èdè yìí ṣé àjẹkórí ṣe ìwà wa yìí iṣẹ́ wa yìí anábì Muhammad sallallahu alayhi wa sallam tá ní olódodo tó bá sọ̀kalẹ̀ lénìí tó bá wá ṣàkóso orílẹ̀-èdè yìí ṣé àjẹkóríṣe bàbá mi àti ìyá mi ìwà wa ìṣe wa yìí Ọ̀rúnmìlà bàbá fá tán ní kì í ṣèké kò gbàbọ̀dẹ̀ ṣé tó bá padà wá sí ilẹ̀ kóòtù òjíire tó bá wá ṣèjọ ètò ìjọba ṣé àní sọdá láìmọ̀ ṣe ẹ jẹ́ wa wò àtúnṣe tá a fẹ́ ẹ jẹ́ kó bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ èmi àti ìwọ ẹ jẹ́ àṣẹ òótọ́ ọ̀nú nítorí ẹ̀yìn ọ̀la ẹ jẹ́ ká fi ìbẹ̀rù ọlọ́run ẹ jẹ́ ká fi ṣe gbogbo ohun tá a bá fẹ́ ṣe tí orílẹ̀-èdè bá ṣòótọ́ tí a bá fi ìfẹ́ àti àìní ìmọ̀ tara ẹni nìkan bára wa lò díẹ̀ ló kù lọ́wọ́ ìjọba ẹ̀yẹ jẹ́ ṣé activist ọ̀ràn activist sọnù. So no n tá àwa kúnra wa ń ṣe ní kọ́nà tí ò dáa ẹ̀já ayé bíléèmù ẹni ẹlẹ́ni tàbí ìjọba ó jẹ́ ohun tí mo rí torí pé ayé yìí ò lé ayé yìí ò lé àwa ẹ̀dá inú ẹ̀ ló sọ lé ayédógún ṣé mi ò ti ṣẹ̀yìn báyìí àní ṣẹra wa ẹ jẹ́ a máa bára wa sòótọ́ ọ̀rọ̀ á dára fún wa o